Children's Work, Text 1. Iṣẹ́ tí ó wọ́pọ̀ láàrin àwọn ọmọ kéékèèké pàápàá jùlọ ní ilé wọn ni láti máa jíṣẹ́. Ìmíràn ń wà láti máa lọ sí oko láti ran òbí rẹ̀ lọ́wọ́. Ìmíràn wà tó jẹ́ pé odò ni yóò sábà lọ àti wípé láti máa lọ ké igi lóko. Ìmíràn wá sì wà tó jẹ́ pé ẹmu nìkan ni máa bá bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ rù. Àwọn ọmọ kéékèèké fẹ́ràn láti máa jíṣẹ́ èyí tí kò bá jíṣẹ́ là ń pè ní ọ̀lẹ èyí tí ó bá ń jíṣẹ́ dáadáa àwọn òbí rẹ̀ á máa fún un ní nǹkan. Questions on children's work, text one. Iṣẹ́ wo ni ó wọ́pọ̀ tí àwọn ọmọdé sábà máa ṣe ní ilé? Kí ni àwọn ọmọdé sábà máa lọ láti ṣe ní oko? Irú ìrànlọ́wọ́ wo ni ọmọ tí àwọn òbí rẹ̀ bá ń ta ẹmu lè ṣe? irú ọmọ wo ni à ń pè ní ọ̀lẹ èrè kí ni ó wà fún ọmọ tí ó bá ń jíṣẹ́ dáadáa. Children's Work at Home, Text 2. Iṣẹ́ kéékèèké tí àwọn ọmọ máa sábà ṣe ní ilé òun ni láti pọn omi, láti fọ aṣọ, láti jíṣẹ́ mìíràn àwọn ọmọ tí orí wọn bá yá tí ń ṣe iṣẹ́ dáradára máa rí ẹ̀bùn gbà lọ́dọ̀ àwọn òbí wọn àwọn èyí tó jẹ́ pé ọ̀lẹ ni wọ́n wọn kò rí nǹkan kan gbà àwọn ọmọ kéékèèké fẹ́ràn láti máa jíṣẹ́ nítorí ẹ̀bùn tí a ó fún wọn iṣẹ́ tí wọ́n ṣe ni láti gbálẹ̀ láti pọn omi láti fọ aṣọ láti tọ́jú àwọn ọmọ kéékèèké mi tó tún kéré ju Questions on children's work at home, text 2 irú iṣẹ́ kéékèèké wo ni àwọn ọmọ máa sábà ṣe ní ilé? Irú àwọn ọmọ wo ni máa rí ẹ̀bùn gbà lọ́dọ̀ òbí wọn? Orúkọ wo ni à ń pe àwọn ọmọ tí kò bá fẹ́ láti ṣe iṣẹ́? Nítorí kí ni àwọn ọmọ kéékèèké mìíràn fi fẹ́ràn láti máa jíṣẹ́? dárúkọ àwọn iṣẹ́ tí àwọn ọmọdé máa ṣe ní ilé.